إن الحمد لله نحمده ونستعيده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لري إذن لقوى الرسالة تتي ابن أبي زيد القيرواني عليه رحمة الله واني ومن له مال تجب فيه الزكاة وعليه دين مثل أو ينقصه عن مقدار مال الزكاة فلا زكاة عليه ومن له مال تجب في الزكاة ẹni tí ó bá ní dúkìá àbí owó tó ṣe pé zaka jẹ́ ọ̀rọ̀ yẹn ń bẹ zaka jẹ́ ọ̀rọ̀ yẹn lórí rẹ̀ ní lápèjúwe irú ẹni tó ní owó tó tó nǹkan bí one fifty thousand naira gẹ́gẹ́ bí standard silver tí a ń lò tí ọdún kan dẹ̀ ti lọ lórí rẹ̀ àbó ní equivalent eléyìí ní silver ńlé àbí gold tó ṣe wípé ó tó ní sub àti 75 gram ní gold yẹn onílé àbáwọn nǹkan míì náà nú àwọn nǹkan tí zakawọ́ wọ́n láwọn màálùn ẹni tó bá ní dúkìá tẹ́jìbù fi zaka tí zakawọ́ wà aléyìn daynun mithluhu ṣùgbọ́n ó jẹ gbèsè tó tó dédé tó ní tí zakawọ̀ ẹ irú one fifty thousand naira tá a sọ gẹ́gẹ́ bí standard silver tí a mú kéèyàn wá jẹ gbèsè tó ṣe pé gbèsè yẹn náà tó bí one hundred and fifty thousand naira àbí àwọn items míì lápèjúwe tí zaka náà wọ̀ àwọn gbèsè tó jẹ́ ó jẹ́ pé dédé nǹkan tí zakawọ̀ yẹn ni aw yankusuhu an miqdari mali zaka àbí gbèsè tó jẹ́ tó bá ní kó ń yọ gbèsè yẹn nínú owó tí ó ń bẹ lọ́wọ́ òun àbí nǹkan tí zaka ń bẹ tí zaka wọ̀ bóyá góòdù ni àbí sílvà tó ń bá ní kó ń yọ gbèsè tó ń jẹ́ kí ní òní tó ní ṣọ́ọ̀bù mọ́ ìwọ́ àpèjúwe ta mú wá ẹni tó ní one hundred and fifty thousand naira gẹ́gẹ́ bí àwọn àpèjúwe àti àwọn àlàyé tá a tún ṣe ní àsìkò tá a wà yìí nǹkan bí one hundred and fifty thousand naira tí ọdún kan lọ lórí ẹni tabanikawo standard silver zakawọ ẹni tó ní one hundred and fifty thousand naira yẹn ṣùgbọ́n ènìyàn jẹ́ ẹ̀kan ní kálọ̀ jẹ́ ní thirty thousand naira tó thirty thousand naira kúrò ní one fifty thousand naira ó one twenty thousand naira one twenty thousand naira ò tó ní sọ́ọ̀bù gẹ́gẹ́ bí calculation tí a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ó túmọ̀ sí pé fala zakata alayhi zaka wọ owó yẹn kí ló dé torí wípé n tó ṣẹ́kù lẹ́yìn ìgbà tó yọ gbèsè tó jẹ kò tó ní sọ́ọ̀bù mọ́ ṣùwọ́n mẹ́lẹ̀hù máa ń tẹ́jìbò fi ìzàká ẹni tó bá ní owó tó ṣe pé zàká wọ̀ ṣùgbọ́n wà lè yìí dẹ́yìn ní tó ó jẹ gbèsè tó tó dédé iye zàká yẹn àwọn yẹn kó sùfú àmì kàdáàrí máa lè zàká àbí tó bá ní kò ń yọ gbèsè tó ń jẹ ní tó ṣẹ́kù ní tó ní sọ́ọ̀bù mọ́ falátàkà tààrí ìdàkọ́ wọ owó bẹ́ẹ̀ ìdàkọ́ wọ owó bẹ́ẹ̀ so lọ́pàá tó fi jẹ́ pé Usman bin Affan radiyallahu anhu a máa sọ fáwọn èèyàn tí wọ́n yọ kọ́sán gbèsè kan bá jẹ àwọn èèyàn a máa sọ fún pé hada shahru zakatikum oṣù ta wà nú ẹ̀ yìí o àbí oṣù ta fẹ́ bọ́ sínú ẹ̀ yìí o oṣù zaka ilé yìí o tàbí oṣù tí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń yọ zaka faman kana alayhi daynun falyuaddihi hatta tukhriju zakata amwalikum ẹni tó bá jẹ gbèsè kó tètè san gbèsè tó jẹ àwọn èèyàn tó jẹ lówó kó sanwó wọn sódà tó bá ṣẹ́kù a lè yọ zaka dúkìá rẹ̀ ń bẹ tó bá ṣẹ́kù yóò lè yọ zaka dúkìá rẹ̀ sílé jẹ́ ọ̀rọ̀ Uthman bin Affan radiyallahu anhu tí al Malik alayhi rahmatullah tí wọ́n gbà wá nínú tíra wọn tí a mọ̀ sí al-Muwatta ṣùgbọ́n tí wọ́n bá wá yọ gbèsè tó jẹ́ tó ṣe pé tó ṣẹ́kù lẹ́ tó ní sọ́ọ̀bù mọ́ ó túmọ̀ sí pé zaka wọ owó yẹn ó túmọ̀ sí pé zaka wọ owó yẹn náà ní ìtẹ̀síwájú. wọ́n ní ilà yakuna indahu mimma la yuzakka min urubi min urubi muqtana ìtẹ́lẹ̀ mú zakawo owó yẹn according to tí a fa ń ṣe lálàyé fún wa wọ́n ní kó ṣe pé ẹni yẹn ó items ní tí a mọ̀ sí rúdú mọ̀kítánà àbí gẹ́gẹ́ bí mo ṣe máa ń pè rúdú alkenia that is àwọn items èèyàn ní tó ṣe wípé kò kì í ṣe nǹkan téyìn èèyàn fẹ́ ta a ní òrónù tìjára ń bẹ ní àwọn items èèyàn ní tó ṣe pé torí kí wọ́n lè bá ta lèèyàn fi ra wọn òrónù alqiniya aw òun ni àwọn items èèyàn ra fún personal use fún personal use so imam yìí wọ́n sọ fún wa ìyẹn ibn abi zayd al-qayrawani alayhi rahmatullah ó lẹ́ni tí ó ní owó bí abi gold silver àbó ní náírà pound sterling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn owó yẹn ni àríkó tó ní sọ́ọ̀bù bí one hundred and fifty thousand naira àbí two naira àbí one million naira àbí jù bẹ́ẹ̀ lọ ó ṣàtò ní sọ́ọ̀bù kò kéré sí ní sọ́ọ̀bù ṣùgbọ́n ẹni yẹn jẹ gbèsè ẹni yẹn jẹ gbèsè tó bá yọ gbèsè tó jẹ owó tó ṣẹ́kù kò tó ní sọ́ọ̀bù wọn wọn ní kò sí zaka lórí ẹ àyàfi tó bá ṣe pé ẹni yẹn ní àwọn nǹkan míì tó ṣe pé nǹkan yẹn ó lè tà á láti lè fi rọ́ rẹ̀ san ó lè ta àwọn nǹkan wọ̀nyẹn láti lè fi rọ́ gbèsè mo rò pé pọ́ǹtì yìí clear ṣàwọn pé orúdù tìjára ń bẹ tẹ́lẹ̀ àwọn items tó ṣe pé èèyàn ra fún pé kí wọ́n máa tà á ni ìyẹn a máa ṣí òun papọ̀ mọ́ owó tẹ́lẹ̀ náà ni a máa ṣí papọ̀ mọ́ owó ni ẹni tó ní hundred thousand cash nílé ẹ̀nu láwọn wòsíwòsí tó ń tà náà tó ṣe pé yẹn náà tó bá calculate gbogbo ẹ̀ ìyẹn náà ń lọ bí a bí hundred thousand ó di two hundred thousand naira so tó bá wo two hundred thousand ní ó ti wọ̀ ní sọ́ọ̀bù silver ó túmọ̀ sí pé ọjà tó ní ṣọ́ọ̀bù yẹn tó ní nígbà àti káàṣì yẹn yóò pa méjì papọ̀ ṣùgbọ́n ká sọ pé ọjà tíyàn ní nígbà àti káàṣì ẹ̀ náà tó bá pa méjì papọ̀ náà ó sì less than àti dédé ní ṣọ́ọ̀bù náà ni ṣùgbọ́n the same person ni ó wá jẹ èèyàn ní hundred thousand naira alẹ́ ní ọjà nígbà hundred thousand nìyẹn ó ní cash ó jẹ́ two hundred thousand ó jẹ́yàn ní hundred thousand so tó bá lóun hundred thousand tó ń jẹ́yàn ní yókù bóyá ọjà tó wà ní ṣọ́ọ̀bù tó wọ́ sí hundred thousand naira so zaka wọ̀ yẹn sọ̀pọ̀ àwa ni tó bá ní items míì tó ṣe pé kò kí ń ṣe irú nǹkan báyìí then kó fi item yẹn kó fi rọ́gbèsì san nísìnyí bóyá onígbàbíru personal car lágbèsùlè tó ń lò nísìnyí àbóní nǹkan kan mí náà àbí ó ní báìkì tó ń lò sọdọ́ ṣe pé kí ni òróòdù kenya ni lára àwọn òróòdù kenya ni tó pé tó wá lóun ta báìkì yẹn yóò san gbèsè tó jẹ́ èèyàn so ó túmọ̀ sí pé báìkì yẹn ni ó tà láti lè fi san gbèsè tó jẹ owó tí zaka wọ̀ yẹn dàtí sábà mú ọjà tó ní ń dá àti káàṣì tí ò bá rẹ̀ lọ́jà ń gbá náà tó ṣe pé káàṣì nìkan ló ní tọ́dún kan náà ti lọ lórí káàṣì yẹn tó jẹ́ nǹkan tí ó pé zaka wọ̀ àní ó kéré ju one fifty thousand ní so yóò yọ two point five percent yẹn so n tápà ń ṣe lálàyé fún wa nìyẹn n tó lè mú èèyàn sọ wípé òun tó máa mú ẹni yẹn kéde kó jọ́nà yẹn lé lórí kó sì yọ zàká tó ń bó fẹ́ kó jẹ gbèsè òun ni kó ṣe wípé n tó lọ́wọ́ ó tó ní sọ́ọ̀bù then èyí tí a fi fi tí a fi yọ mú owó nìṣọ́ọ̀bù yẹn tó fi yọ zaka tó fi san gbèsè tó jẹ ó ní àwọn nǹkan míì tí zaka ó wọ̀ àwọn nǹkan míì tí zaka ó wọ̀ zaka ó wọ̀ àwọn nǹkan yẹn ṣùgbọ́n tó bá lọ ń ta àwọn nǹkan yẹn láti lè fi san gbèsè ó tó láti lè fi san gbèsè so eléyìí ó jẹ́ nǹkan tí àfa àfihàn gẹ́gẹ́ bí ètí wọn kọ kalẹ̀. so ní ìtẹ̀síwájú wọ́n ní àwòrán àbí ẹrú àwòhàyàwá ní àbí ẹranko kan mọ̀kànáàtì tó ṣe wípé èèyàn ní fún personal use kò kí ń ṣe pé nǹkan ní láti ta àwọn akọrin àbí estate fún ilé àwòrán bọ́rin àbí ìkẹ̀mí ilé náà tó ṣe pé kò ń ṣe kó fẹ́ tà wọ́n ṣùgbọ́n ní àwọn nǹkan wọ̀nyẹn fún bí personal use ó dẹ̀ ní owó tí ní sọ́ọ̀bù wa ó dẹ̀ tó wọ̀ ó dẹ̀ tún jẹ gbèsè ṣùgbọ́n ní kó lọ yọ kó lọ san gbèsè rẹ̀ níbi àwọn nǹkan tí ó ní so zaka owó tí ó yẹ kó yọ kó yẹ yẹ lọ́tọ̀ wọ́n bá ẹgbẹ́ kò ní àwọn nǹkan míì tó lè fi rọ́gbèsè san àfi owó tí zaka wọ̀ yìí náà ló ń bẹ́ ńlẹ̀ wọ́n ní kó san gbèsè rẹ̀ torí pé ẹni tá a jẹ lówó bákan náà zaka tó yẹ ká yọ méjèèjì ọ̀ràn yẹn ló jẹ́ lé lórí ni so agbọ́dọ̀ san gbèsè ẹni tí a jẹ bá a ti gbọ́rọ̀ ṣe ti tọ́lọ́mọ bá subhanahu wa ta'ala náà ṣùgbọ́n gbà tá a bá ní ayọ̀ gbèsè tá a jẹ nínú owó tí zakawọ̀ owó yìí ò tó ní tí zakawọ̀ mọ́ ó túmọ̀ sí pé kò sí zaka lórí rẹ̀ nìyẹn ma fi wafa'un lidaynihi falyuzakki ma biyadihi min al-mal tó bá ṣe wípé àwọn kata kakalẹ̀ wọ̀nyí ilé lónìí ni tí ó ń ṣe ilé tó fẹ́ tà kò ń ṣe kó kọ́ fún títà bẹ́ẹ̀ ni ẹranko lónìí kò ń ṣe wípé ó ra àwọn fún títà ó láwọn nǹkan wọ̀nyí lópin ìgbà tó bá ṣe wípé wọ́n tó láti san gbèsè tó jẹ owó tí zaka wọ̀ yẹn fàlìzàkì máa bí yẹ́ ní tí ó yọ zaka owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn fàyínlẹ̀ tẹ́fì ọ̀rọ̀ òdòdó nílẹ̀ ìrìnlẹ̀ hasọ̀rọ̀ bàtíyẹ́tẹ́ déyìn tí ma bí ẹ́dẹ́ tó bá ṣe pé àwọn road road kenya that is àwọn personal items tó ní tó wà fún personal use tí ò bá tó san gbèsè tó jẹ hasọ̀rọ̀ bàtíyẹ́tẹ́ déyìn tí ma bí ẹ́dẹ́ فإن بقي بعد ذلك ما في الزكاة زكاه máa fi ìzàká zakawo sórí yóò takuléètì ní tó ṣẹ́kù ní gbèsè rẹ̀ níbi tó ń bẹ lọ́wọ́ rẹ̀ fàìbákì àbádà dàlíká lẹ́yìn tó bá yọ gbèsè tó jẹ́ tó ń bẹ lọ́wọ́ rẹ̀ nínú owó tó bá ṣe wípé ó tún wá ṣẹ́kù ó ní máa fi ìzàká in tó ṣẹ́kù ní oṣù tó zakáàhùn yóò yọ zakáàrẹ̀ àpèjúwe ẹni tó jẹ gbèsè 100,000 naira ó dẹ̀ ní bí 300,000 lọ́wọ́ tó bá yọ gbèsè 100,000 yóò kù 200,000 lọ́wọ́ ẹ̀ so 200,000 tó kù tabanika wo dẹ̀sẹ́bù fídọ̀ tán lónìí ó ṣì ṣe kìíní ó ṣì zakáṣì wọ̀ ọ́ so yóò yọ zaka two hundred thousand tó bẹ ní ọwọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti yọ gbèsè tí ó jẹ so a ní Uthman bin Affan radiyallahu anhu a máa sọ wípé هذا شهر زكاتكم oṣù zakari ó ti wọlé dé o فمن كان عليه دين أنتم بعد جدسي فليؤدي كشكين قصا بسيره حتى تخرجوا زكاة أموالكم nítorí kẹlẹ́bà yọ zaka owó yín so a gbọ́dọ̀ fi gbèsè tí a jẹ́ àwọn èèyàn ká fi ráre ní pọ̀pọ̀lọpọ̀ ṣe máa ṣe ẹlòmíì ó máa ń jẹ gbèsè gan-an yóò máa ra gbogbo oríṣiríṣi yóò máa ra láwìn ṣùgbọ́n bá máa ṣe san gbèsè eléyìí ni nǹkan tí ó pàtàkì jù torí pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní nafsul mu'min mu'allaqatun hatta yuqda anhu ẹ̀mí olùgbàgbọ́ ní tó ṣe pé wọ́n so mọ́ tó jẹ ni hatta yuqda anhu àfikún bá bá san gbèsè yẹn ló kù sọlọ́ bí pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam nípìnlẹ̀ tó kù kọ́ bá kú a máa bèrè pé ṣó jẹ gbèsè tó máa ló jẹ gbèsè anábì sọ fáwọn sàhábà radwanullahi alayhim sallu ala sahibikum ẹ lọ sí lára ẹ sí lára sọ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam òun gangan fún ni òkín fẹ́ participate níbi janaza ẹni tó ṣe wípé ó bá jẹ gbèsè bákan náà lára nǹkan tí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tó sọ ó ní pé yukfaru li shahidi kullu shay illa ad-dayn ẹni tó bá kú sójú ogun ọlọ́run ọgbó ṣe àmójúkúrò gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún illa ad àyàfi gbèsè nìkan àyàfi gbèsè so tó bá jẹ gbèsè lára nǹkan tó lè fún ní problem òun ni so ló jẹ́ pé ẹni tó jẹ́ olówó ó gbọ́dọ̀ wà very very careful nípa ọ̀rọ̀ gbèsè jíjẹ bó ṣe ń jẹ gbèsè ó gbọ́dọ̀ mọ owó property wo lówó ti gbèsè tó ń jẹ tó ṣe pé lẹ́yìn ikú òun nìyí wọ́n lè fi rọ́gbèsì yẹn sọ náà ti pé ah, òun kú tán ó jẹ gbèsè àwọn ọmọ mọ̀lẹ́bí ìyàwó àwọn òwò áfà gbèsè tó jẹ ìtàwọn òwò áfà òní báwọn ṣe pín ogún eléyìí ni ìṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àtìyàwó àti mọ̀lẹ́bí wọn kì ń wo ẹni tó fi ah, owó lẹ̀ kí ni gbèsè tí ó jẹ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ma sọ pé mi bá rí wasiyatin yusa biha aw dayn sọ̀bọ̀rọ̀ mójútó àsọ́lẹ̀ ìkú bákan náà gbèsè tó kù jẹ so Uthman bin Affan radiyallahu anhu a ma sọ wípé hadha shahru zakatikum oṣù tó yẹ kẹyọ zaka ó ti dé o àwọn afáàní oṣù Ramadan ló ń tọ́ka sí fọmọkánà àlejò dé inú ẹni tó bá dé gbèsè fàlíò àdì kó lọ san gbèsè rẹ̀ hátà tó kéré jù zakata amúhálíkùn nítorí kẹlẹ́bà yọ zaka dúkìá yìí so tó mẹ́jẹ pé zaka pàtàkì náà wọ́n ṣe encourage àwọn èèyàn pé kí ni ká lọ san gbèsè tí wọ́n jẹ náà iṣu ni ipe ẹni tí ó san zaka tí ó san gbèsè tó jẹ tí ọdún kan gbáko fowó lọ lù lórí owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ọdún kan gbáko tó fi lù lórí owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ zaka ti wo owó yẹn torí pé kí ni ọdún kan ti lọ lórí ẹ̀ at the same time ẹni yìí jẹ gbèsè so lọ́dọ̀ imaamu malik Ali, rahmatullah kíbni àbí zayd al-qayrawani alayhi rahmatullah tí wọ́n mú òní pé yóò sì san gbèsè tó jẹ náà ní tó bá wá ṣẹ́kù ni ó yọ zakare so ní tó bá ṣẹ́kù ni ó yọ zakare tó bá yẹ pé ní tó ṣẹ́kù ni kò tó ní sọ́ọ̀bù mọ́ ó túmọ̀ sí pé kò sí zakare rí ẹ̀yẹn àti tó wáyé pé ó ní nǹkan míì tó lè fi rọ́gbèsè san tó lè pé nǹkan yẹn ni kò ń ṣe lára àwọn item tí zaka bí a ní personal car tó ń lò bóyá ní personal house àbúláwọn nǹkan míì bẹ́ẹ̀ tó ṣe pé zaka wu àwọn nǹkan wọ̀nyẹn torí pé wọn kì í ṣe owó bákan náà wọn kì í ṣe owó tó kọ̀ǹvàtì láti lè fi ra property kan láti lè ta property yẹn property tó fowó yẹn ra ó fẹ́ mọ́ lo personally ni àníyàn kò sí zaka lórí ẹ̀ ẹni tó ra ilé tó ń gbé kò sí zaka lórí ẹ̀ ẹni tó ra mọ́tò tó ń gùn kò sí zaka lórí ẹ̀ ṣé personal use ni kò sí zaka lórí ẹ̀ ṣùgbọ́n nìsín ẹni yìí wá ní nǹkan kan ní ìsí zaka wọ̀ at the same time ó tún jẹ gbèsè kí ni ó ṣe wọ́n ní kó yọ gbèsè rẹ̀ tó bá yọ gbèsè rẹ̀ ní ah, ah, tó bá yọ gbèsè rẹ̀ ní tó bá ṣẹ́kù tó bá tó ní sọ́ọ̀bù kò yọ zaka tí ò bá tó ní sọ́ọ̀bù kò sí zaka lórí ẹ̀ àyàfi tó bá láwọn nǹkan tó jẹ́ personal use tó ṣe pé wà fún personal use tó wọ́ọ̀tì gbèsè tó jẹ then àwọn náà ní kó sì yọ zaka yẹn náà ó ń sọ fún wa pàtàkì zaka yíyọ bákan náà nínú àwọn àfẹ́sìn tán ní in tó fi lè mú ẹni yẹn nà gẹ̀rẹ̀ tí ọdún kan fi lù lórí owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ ọjà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ lápèjúwe ọdún kan wá lọ lórí ẹ̀ kódà tó ní sọ́ọ̀bù ò gbọ́dọ̀ yọ zaka rẹ̀ ó jẹ gbèsè kò jẹ gbèsè gbèsè ní títọ́ lọ́wọ́ ọba tó jẹ náà ààrẹ sọ wípé kó ti gbèsè àwọn èèyàn lórí gbèsè ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àwọn tó sọ wípé kó ti gbèsè àwọn èèyàn lórí tọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ́n nítorí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó musamaha ọba aláforíjì ni ọba alámojúkúrò yìí lẹ́nu ọmọ ènìyàn ní títí ọmọ ènìyàn mushahani àti tí ó bá ipò wàhálà tẹ́ bá jẹ lówó so kéèyàn clear ti tọmọ ènìyàn kó ṣe kí ni kó fi tọ́lọ́wọ́n ọba kó fi ilẹ̀ nígbà tí ó ti tó ni ṣùgbọ́n àwọn mìíràn afá ájú pé rárá o kò sí tó jọ ó gbọ́dọ̀ yọ ti tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala bákan náà àwọn míì ní ohun a ní láti wò ó kí ni irú zakatẹ́wò item yẹn tó bá ṣe pé àwọn nǹkan bí nǹkan oko nǹkan ọ̀sìn ó gbọ́dọ̀ yọ zaka àwọn eléyìí ni wọ́n pè ní kíni al-amwalu ad-dhahira àwọn dúkìá tó ṣe yí pé ó hàn táwọn èèyàn máa rí bí nǹkan ọ̀sìn bí nǹkan oko torí pé wọ́n wò pé àwọn tí wọ́n jẹ́ tálíkà wọ́n ti rí nǹkan oko yẹn wọ́n rí nǹkan ọ̀sìn sójú wọ́n ti wà ń bẹ̀ tó ní adúrú nǹkan oko yìí ẹni tó ní adúrú nǹkan ọ̀sìn yìí definitely yóò padà yọ zaka zaka rẹ̀ tó bá rẹ̀ yóò kà wọ́n náà so kí rí yọ zaka yìí ṣùgbọ́n àwọn ọmọ jẹ lọ́dọ̀ àwọn afáàmì ibi alimami shafi ali rahmatullah yóò yọ zaka àwọn nǹkan yẹn so tó bá jẹ́ nǹkan tó jẹ́ àmúhálù zọ́ira bákan náà nǹkan tí ń ṣe àmúhálù zọ́ira náà yóò yọ zaka ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afáàmì wọn gbà pé tó bá ṣe wípé alamuwalu albaopina ìyẹn bí owó bí a silver bíi náírà pánstálì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmúhálù báàpìnà nìyẹn ẹni tó bá ní ìyẹn lè mọ̀ pò ní òun ló mọ̀ pò ní so wọ́n nírú yẹn ẹ̀hẹ́ kó san gbèsè tó jẹ torí pé àwọn tí wọ́n jẹ́ tálíkà tán wà ìfẹ́tù sí zaka wọ́n mọ̀ pò ní wọ́n mọ̀ pò ní unlike alamuwalu azọhirọ unlike alamuwalu azọhirọ so àwọn mínú àwọn afa wọ́n tó bá pàdà mú wàlú gbọ́ irọ́ ni yóò ṣe kí yóò yọ zaka o torí pé ojú àwọn èèyàn ti wà ń bẹ ọ̀rẹ́ jì tó ẹgbẹ́ àlàmú wàlú bá pínà ni kò ní yọ zaka so àwọn kan sọ pé kí ni àlàmú wàlú gbọ́ irọ́ àlàmú wàlú bá pínà méjèèjì yóò ṣe kí ni yóò yọ zaka rẹ̀ àwọn kan ní àlàmú wàlú gbọ́ irọ́ àlàmú wàlú bá pínà kò ní yọ zaka ìkankan nu méjèèjì lópin ìgbà tó bá ti jẹ gbèsè lópin ìgbà tó bá ṣe kíni tó bá jẹ gbèsè ìtọ́lá wọ àwọn views tó ń bẹ́lẹ̀ nísìn view kan ni wípé kò ní yọ zaka nínú alamuwalu zọ́yọ́rọ́ àti alamuwalu báàpinà tó bá jẹ gbèsè tó ṣe pé gbèsè tó jẹ ẹ̀rẹ̀ ní tó bá fi lóyún yọ ọ́fẹ́ ni tó ń jẹ ń gbèsè ní tó ṣẹ́kù kò ní tó fún zaka mọ́ so kò sí zaka lọ́dọ̀ rẹ̀ àyàfi tó bá ṣe wípé kíni nǹkan yẹn ó ní àwọn nǹkan míì tó lè fi rọ́gbèsè yẹn san yàtọ̀ sí owó zaka tó ń bẹ ńlẹ̀ aláwọn míì náà sọ pé kí èyí tó bá òkú jẹ́ ọdún méjèèjì yóò yọ zaka o kò bá jẹ́ owó dúkìá táwọn èèyàn rí báyìí kò bá lè jẹ́ táwọn èèyàn ò rí then àwọn míì try láti separate láàrin èyí tán rí àti tí wọ́n rí sọlọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sì tó bá ṣe pé èyí tí wọ́n rí ni yóò yọ zaka rẹ̀ èyí tí wọ́n rí kò ní yọ zakẹ́ so àfáàní wàlá yusfitu daynu zakata habbin wàlá tamrin wàlá mashiyatin ó jẹ́ gbèsè ìyẹn kò ti kúrò fún wa o wípé zakatu ẹ̀ka yọ níbi àwọn seat àwọn seat ní yọka bàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàlá tamrin zakato yẹ ká yọ bí dàbí dùn mo jẹ gbèsè kò rán o èèyàn ayọ zaka rẹ wàlá máa ṣe yẹ kí zakato yẹ ká yọ níbi àgbò ni àbí rànkúmí ni àbí ni mo jẹ gbèsè rán o sọ àrípé tí mo ṣe aláì àlàmúwálú àtúbọ̀ àyùrọ̀ al-amwalu az-zahira àwọn property tó ṣe wípé àwọn èèyàn ń fojú rí tí wọ́n dẹ̀ ń rí ipe ilé ipe ní sọ́ọ̀bù bóòlù ṣe wá ń yọ zaka rẹ̀ ní so ojú àwọn tí wọ́n qualify láti gba zaka yẹn ojú wọn ti hàn so àfa separate yẹ tó bá ṣe pé al-amwalu batina ni tó bá ṣe pé al-amwalu yóò yọ zaka rẹ̀ tẹ́wàá ìsọ pé àwọn jùmúrù dúró lórí wàlá zakata alayhi fi dayni so lẹ́yìn ìgbà tó sọ eléyìí tán tàbí òun ló jẹ gbèsè nísìnyí ó dẹ̀ ní nǹkan tó wà zakatewu àti sọ fíwọ àwọn afá lórí ẹ̀ jùmúrù àwọn afá ṣùgbọ́n gba ìpè kíni tó bá ṣe pé alamuwalu tọ́ irọ́ ni zakawọ̀ tó bá ṣe pé alamuwalu bá fínà ni àwọn bíi ìtàlífo tí ó ń ṣe nǹkan tí ó hàn sí gbangba ta náà gbọ́dọ̀ àwọn àfáà wọ́n gbà yí pé òrùdù tìjára àwọn ọjà tá a máa ń tà lálàmú àlàmúhálò zọ ìrọ̀ ni torí pé nígbà tí èèyàn kan bá wà súnmọ́ àwọn tó qualify láti gba zaka tó wo ṣọ́ọ̀fù wa tó wo àwọn items tó wà ń bẹ pé àwọn items eléyìí zaka wọ̀ zaka wọ̀ ru items eléyìí so àwọn àfáà nínú àwọn hanabila wọ́n ṣí má lára àwọn kìíní al-amwalu zahira ìwé má ṣe tírìtì e nǹkan oko má ṣe tírìtì nǹkan ọ̀sìn náà má ṣe tírìtì ọjà tí à ń ta sòtó túmọ̀ sí pé tàwa níkàwò nítorí máa ṣẹ́kù náà ni owó káàṣì ló máa ṣẹ́kù nísìn so owó káàṣì so ló máa ṣẹ́kù so ààrẹ sọ fún ọpọ́n nínú bàtà àtowó káàṣì àti yìí tí ó jẹ́ ìbáwọn èèyàn ń fojú rí dáadáa gbogbo ẹ̀ àmọ́ ayọ̀ zaka rẹ̀ tó gẹ́bí bí mọ́mú ṣáfi ṣe lọ ṣùgbọ́n jùmọ̀rú àwọn afá wọ́n separate láàrin ìyẹn wáyé táwọn kan gbà pé àní yọ lópin bàtà bá ti jẹ gbèsè gbèsè lágbọ̀rọ̀ kọ́kọ́ mójútó náà tàbá tó ẹ gbèsè wa then tó bá ṣẹ́kù tó bá ṣe pé n tó ṣẹ́kù ó tó ní sọ́ọ̀b then ààyò tí ò bá tó ní sọ́ọ̀b ó túmọ̀ sí pé zaka ò wọ dúkìá wa yẹn nìyẹn zaka wọ dúkìá rẹ̀ so ìyẹn nígbà tó ṣe pẹ́ ni tí ó ní nǹkan tí zaka wọ́ tó jẹ gbèsè òun lélẹ́yìí bó o wá ni tó bá ṣe pé ẹni tí ó fẹ́ yọ zaka òun ni wọ́n jẹ lówó òun ló jẹyàn lówó ń sìn òun gangan fún rẹ̀ wọ́n jẹ òun náà lówó wọ́n ní wàlá zakata alayhi fìdéyìn hàtà yaqbidahu ولا zakata alayhi في dayni حتى yaqbidahu tí nǹkan جاني jẹ nínú ìsọ́ọ̀bù ó jẹ ní owó tó tó zaka ṣé wọn sọ pé ọdún kan ti wá lọ lórí ṣé wọn sọ pé kó yọ ni àbí kò ń ṣọ̀rọ̀ yẹn kó yọ ọ̀ǹtì tó bá tó gbà ọ̀ǹtì tí ó bá tó gbà wa in aqama awaman fa innama yuzakkihi li amin wahidin ba'da qabdihi wọ́n ní owó yorùbá pẹ́ lọ́wọ́ ẹni tí ó jẹ́yàn lówó ó ní ìgbà tí ó tó yọ zaka rẹ̀ onígbà tó bá gbà onígbà tí ó bá gbà ìgbà yẹn ni ó tó yọ zaka rẹ̀ nísìnyí kálẹ̀ ẹ̀ka jẹ wá ní ten million naira náà ẹni tó jẹ wọ́n ten million naira àbí ká lọ sọ pé five million naira lẹ́nu yẹn jẹ wá lápèjúwe ọ̀nà méjì ni wọ́n pín sí wọ́n lè pín sí ma'asir àti kíni màlíye ma'asir àti màlíye ẹran pè ní ma'asir òun ni tálíkà ẹni tí nǹkan nira fún látara usru ma'asir ẹni tí nǹkan le fún malil àbí muusir muusir olórin tí nǹkan dẹ̀ fún látara yusuru muusir sọtọ́ bá yẹ pé muusiru ni oníbàṣe tó jẹ tó bá yẹ pé muusiru ni oníbàṣe tó jẹ káwọ títí muusir ẹni tó ní náà èyàn kan jẹ mí lápèjúwe ẹ̀sìn ó jẹ mí five million naira ó jẹ mí five million naira ẹni ẹ̀rẹ̀ wa jẹ́ múùsìr ó jẹ́ múùsìr kàtí ẹni tó ní ìsìlájẹ́ ẹni pé mo tọ́jú owó yẹn pamọ́ náà sílé ni ọ́ bá ṣe mo sọ pé àtọ́jú owó sí báńkì bó tẹ̀yẹ kó tá a tọ́jú sí báńkì àyà báńkì lówó ni torí pé owó yẹn báńkì ti lò lẹ́sẹ̀kẹsẹ̀ so but múùsìr lẹ́ni ẹ̀ tí máa ní mo nídìí owó mi yóò fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó wá pẹ́jú ó lè ní ṣe sùúrù fún ọjọ́ méjì máa fún ẹ ọjọ́ mẹ́ta máa fún ẹ so muslim ní ròyìn bẹ́ẹ̀ so kò sí àtọ̀ láàrin pé kí n kówó mi sílé àti kẹ́ni ẹ bá mi kó dání so àwọn afáà pín sí méjì lórí eléyìí àwọn afáà kan gbà wípé bóyá yẹn ṣe wà lọ́wọ́ ẹni tó wọ̀nyẹn every year every year yóò máa yan zakare every year yóò máa yọ zaka owó tó wà lọ́wọ́ ẹlòmíyẹn sọlọ́jọ́pẹ́ni tí ó lóun tọ́jú owó sí báńkì aléyá báńkì lówó ni tẹ́wọ̀n yẹn bá tó ní sọ́ọ̀bù tí ó lẹ́dà ní sọ́ọ̀bù yóò máa yọ zaka rẹ̀ every year ó ti ẹni fún àwọn àfáà mi wá ní rárá ìpè àsìn kò ní láti yọ ní every year ó lè dúró dé ìgbà tó ṣe pé yóò gbowó yẹn bóyá ten years lóyè fi gbowó yẹn lọ́wọ́ ẹni yẹn ipe òkè owó yìí máa ń tọ́jú ẹ pamọ́ o after ten years máa gbà so wọ́n ní after ten years yẹn tó bá wá gbà yóò wá yọ zaka gbogbo àwọn ọdún yẹn yóò yọ zaka gbogbo àwọn ọdún gbogbo ten years yẹn yóò yọ zaka rẹ̀ torí pé kí ni ẹni tó wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ mú sírù ni malil ni ẹni tí ó tó tó tẹni that is owó yẹn save so kó má dàbí ẹni pé wọ́n sọ fún zaka so torí náà yóò yọ zaka ọdún kọ̀ọ̀kan fún ọdún mẹ́wàá tó fi kó owó yẹn sọ́wọ́ ẹni yóò yọ zaka ọdún kọ̀ọ̀kan fún ọdún mẹ́wàá tó fi kó owó sí owó sàmí àwọn àfáà mi gbà wípé kódà kó yẹn sì wà lọ́wọ́ ẹni every year lòun ó mọ̀ yọ zakalaka kó ara rẹ̀ ní ìtí ó ń gbó fún owó tó kó sẹ́ni yẹn lọ́wọ́ sọ àwọn míì sọ wípé kò ní láti mọ̀ yọ every year ó lè ṣe sùúrù dìgbà tí ó gba owó yẹn lọ́wọ́ ẹni tó wá gbà á lọ́wọ́ ẹni yẹn wá yọ gbogbo ọdún tí ó ti yọ torí pé mú sírò ni ìkejì ni kó jẹ́ máa òfèr máa òfèr ẹni tára ń ni bí káyà yẹn lówó ń sìn ẹni tá yá lówó ẹni tára ń ni so ṣáàtì ẹ̀yọ zaka owó yẹn bá ní yọ àwọn àmì sọ pé náà wọn afa wọn ní irú owó bẹ́ẹ̀ kò sí zaka lórí ẹ̀ tó ẹni tá yá ni ẹni tára ń ni so kò sí zaka lórí ẹ̀ tó bá padà wá fún mi ní owó yẹn o tó padà fún mi tẹ́lẹ̀ yẹn fúnra mi bá wá tọ́jú owó yẹn tọ́dún kan fi lọ lórí ẹ̀ bẹ́ẹ̀ máa yọ zaka rẹ̀ bọ̀ kò sí zaka lórí owó yẹn àwọn kan náà àwọn afa sọ bẹ́ẹ̀ torí pé ẹni tí mo yá lówó àbẹ́ni tó jẹ mí lówó mo sì rò ó lè jẹ́ mo yá ni ó lè jẹ́ mo ṣe nǹkan kan fún mo bá ṣe nǹkan kan so nǹkan yẹn ni wàá tún sanwó ẹ̀ fún mi wọ́n á rí pé ní tára ní ẹni yẹn ni owó mi ṣe wà lọ́rẹ̀ so owó yẹn ni wíwà tó yẹn ti já kàmù náà bí owó yẹn ni so tí bá wá gba owó yẹn ṣé máa yọ zaka rẹ̀ apá kan náà àwọn afáà ní kò sí zaka lórí ẹ̀ kò sí zaka lórí irú owó bẹ́ẹ̀ àwọn kan àwọn afáà yóò yọ zaka gbogbo ọdún yẹn yóò yọ gbogbo zaka ọdún yẹn má ṣe sọ níbi títí ẹni tó ní owó lọ́dọ̀ ẹni tí ó lówó lọ́wọ́ wọ́n ṣe ní òye gbogbo ẹ̀ wọ́n ní òye gbogbo eléyìí náà ráàyí kẹta òun ni pé yóò kàn yọ tọdún kan nìkan yóò yọ ti ọdún kan nìkan lẹ́yìn ìgbà tí ó bá gba owó yẹn ló kàn rọra yọ ọdún kan sáà pé owó yẹn ti tó bí ọdún márùn-ún tẹ́niyẹn ti jẹ́ lówó yẹn tí ó san ẹni padà wá san owó yẹn fún alhamdulillah bàtí àwòye owó yẹn ni owó yẹn bí a bí three hundred thousand àbí four hundred thousand lówó yẹn ó yẹ tóbi ọdún márùn lọ́wọ́ ẹni yẹn sọ wọ́n ní kókó wọn ra yọ two point five percent gbogbo owó yẹn ni ráàyè kan nìyẹn ráàyè kan òun ni pé kò sí ìtàkà lórí ẹ ni tó jẹ́ lówó yẹn ni owó tí yóò expect ni kò ń ṣe owó tí yẹn lérò pé ni ẹ lè rí san so kò sí ìtàkà lórí àwọn kan ní zakara lórí ẹ o bó ṣe wà lórí owó tẹ́ni tí à ń expect owó lọ́wọ́ rẹ̀ tó ṣe pàmò kó máa san bó ṣe rí bẹ́ẹ̀ lè náà ṣe rí ṣùgbọ́n wallahu alam èyí tó tẹ̀wọ̀n jù tó bí on the safe side òní tí ẹnìyẹn bá gbà á kó yọ ọdún kan kúrò mbẹ́ tó bí on the safe side tọ́lá sọ pé kó yọ gbogbo ọdún yẹn owó tí ò ní ẹ̀mí kóhun àárí gbà àwọn tó wá ní kó mọ lọ ṣe kí kó mọ lọ gbogbo ọdún yẹn ìyẹn máa le díẹ̀ bẹ́ẹ̀ tá a bá ní pé kò sí zaka lórí ẹ̀ rárá àti so ti rí owó gbà náà so on the safe side kó yọ zaka ọdún kan so a ní láti differentiate láàrin wípé èèyàn tó jẹ mí lówó ẹni tó ṣe pé ti bá béèrè owó mi á fún mi ní anytime any day so ìyẹn ní a ní zaka wà lórí owó yẹn zaka wà lórí ẹ but tí n bá ti rówó yẹn gbà lọ́wọ́ ẹ tí mi ti gbà lọ́wọ́ ẹ èmi ni mi ti béèrè fún owó yẹn o mo sì filẹ̀ sọ́dọ̀ rẹ̀ tí màá máa yọ zaka lọ́wọ́ àpò mi láti inú àpò mi pẹ̀lú owó mi ní ọdọọdún àbí màá dúró de ìgbà tí n bá tó gba èyí tó wà lọ́wọ́ rẹ̀ tó ṣe pé mo lè gbà lẹ́nítàìmù so ọ̀gọ̀rọ̀ àwọn afá àwọn ní ọ̀rọ̀ lórí rẹ̀ òun náà ni wípé kí ẹni yẹn pé tó bá gbà ó ti rí sùn kó dúró ìgbà tí a gbà tí a fi gbà so àwọn míì rẹ̀ sọ wípé kó gbà pákó mọ yọ lọ́dọọdún kódà tí ò bá ti gbà kódà tí ò bá ti gbà so èèyàn jẹ́ èèyàn jẹ́ bí yẹn ṣe jẹ́ ṣùgbọ́n ti ti ẹni tó ṣe kó jẹ wá lówó tó ṣe pé ẹni yẹn ni owó yẹn ọkàn tí wàá gun òsì níbẹ̀ mọ́ pamari gbà á padà wá lọ rí owó yẹn gbà lẹ́yìn ọdún bíi márùn-ún mẹ́fà méje ṣé ayọ̀ zaka ọdún mẹ́fà méje yẹn ni tó yẹn bá tó ní àwọn mí bẹ́ẹ̀ ni àwọn sọ ẹ zaka ọdún kan so a zaka ọdún kan yẹn ìyẹn ni tí ó fi tẹ̀wọ̀n jù so nísìnyí zaka gbèsè ọ̀nà méjì ló pín sí ẹni tó ní owó tí zaka wọ̀ lọ́wọ́ bọ̀ tó jẹ̀yàn lówó àti tìrìtì yẹn ó ní owó tí zaka wọ̀ ṣùgbọ́n gbẹ̀ngàn fún rẹ̀ jẹ́ èèyàn lówó àti sọ̀rọ̀ tí àwọn afá pín sí kí ni àwọn kan wò pé kí ni áítẹ́ẹ̀mù wo ni zaka wọ̀ ṣé nǹkan ọ̀sìn ni ṣé nǹkan oko ni mọ́ nǹkan ọjà tó bá ṣe póun ni wọ́n ló gbọ́dọ̀ yọ o pé ó jẹ́yàn lówó yẹn ò nítumọ̀ aláwọn mi rẹ̀ sọ pé kí ó nítumọ̀ èèyàn gbọ́dọ̀ clear gbèsè ọrùn rẹ̀ náà kó tó lóun yọ zaka pé bí ọlọ́run ọba láàánú ju ọmọ èèyàn lọ mo rò pé àwọn míì rẹ̀ ní so àwọn ní yóò yọ méjèèjì kò bá jẹ́ pé àmúhálù zọ́ọ́yìrà ni àmúhálù bátíìnà ni yóò yọ but a ní ìtọ́pọ̀lọpọ̀ àwọn afá ń bẹ lórí ẹ̀ onígbọ́dọ̀ pé àlàmúhálù zọ́ọ́yìrà àwọn nǹkan bí nǹkan oko nǹkan ọ̀sìn àwọn ọjà bí àwọn kan náà ànábìlà ṣe sọ pé kéèyàn yọ zàkà rẹ̀ so eléyìí wallahu alam òfin lọ́kànbalẹ̀ òfin ní ọkànbalẹ̀ jù sọ ẹni tó ní àwọn ọjà tó fẹ́ tànú ṣọ́ọ̀bù tó pọ̀ ṣùgbọ́n òun náà jẹ àwọn èèyàn lówó kò wá tètè san owó tó jẹ àwọn èèyàn bífọ́ kí ọdún tó dé lórí àwọn ọjà tó ní ṣọ́ọ̀bù mọ́káàsì tó ní lọ́wọ́ so a ní lọ́dọ̀ jùmùhóró àwọn afá yóò san zaka èyí tí ó ní lọ́jà rẹ̀ o mọ́káàsì tó wà lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ jùmùhóró àwọn afá that is Ah, tí a bá ka àkìlórúkọ ẹni àwọn ọjà yẹn tàbá kà fún àwọn àlàmúwàlù zọ́ọ̀hìrọ̀ tàbá fún àlàmúwàlù zọ́ọ̀hìrọ̀ so ṣùgbọ́n àwọn mi gbà pé kò sí zaka lórí nǹkan bẹ́ẹ̀ ni lópin ìgbà tí ó bá ti kí ń ṣe àlàmúwàlù zọ́ọ̀hìrọ̀ padàjọ tí wọ́n bá kà fún so àwọn ilé ìtàn ṣàlàyé ó wà tẹkítà tó yẹ lómi ó gbé lọ àwọn afọ́ngbà míì ṣé zaka wọ tàbá àfáàyàn sọ pé kò sí zaka mẹ́ oníbi táfà yẹn ti ń bọ̀ ìtọ́ba ní zaka wà ń bẹ́ oníbi tí òun náà ti ń bọ̀ wá ní ṣètìrìsì sẹlẹ̀míà ni mo jẹ̀yàn lówó mo jẹ̀yàn lówó bẹ́ẹ̀ ni mo ní ọjà nígbà tí zaka wọ àbí òwò èsì méjì ló súnmọ́ poli sílá kó gbọ́ káwọn akásọ pé kí ni zaka wọ àbíkan ní zaka wọ so àbíkan sọ pé zaka wọ tó bá ṣe pé ńgbà tó yọ gbèsè tó jẹ àwọn èèyàn èyí tó ṣẹ́kù ó sì tó ní sọ pọ̀ká àzíù ní sí pé èyí tó ṣẹ́kù kò tó ní sọ́ọ̀bù mọ́ so opinion méjì náà ni wọ́n á ní àwọn kan sọ pé kó yọ zaka ọjà yẹn náà kó yọ zaka ọjà mọ́ káṣọ ọlọ́yẹ kó yọ zaka ẹ̀ torí pé dénú láì àhákùnmí kọ́dọ̀ gbèsè ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí kí ni ipe kí a san jù àwọn yóò rẹ̀ sọ pé ní òkú san gbèsè èèyàn ọlọ́run ọba ni ọba aláàánú ni so san gbèsè èèyàn tó jẹ́ wọ́n mọ̀ dípé tó bá jọ gbèndé alkiyama ẹni yóò wù pé ọlọ́run ni so tó bá san gbèsè tán tó bá wá ṣẹ́kù tó bá tó ní sọ́ọ̀bù so a rí pé èyí tí alimami àbí fèrè fẹ̀rọ̀ wa ní táwọn fi ń rinlẹ̀ òní pé tó bá ṣe wípé àwọn owó ní owó tí wọ́n ní san gbèsè tó jẹ náà tí nǹkan bá wá ṣẹ́kù tó tó ní sọ yọ zaka wọ́n bá rẹ̀ pé àwọn nǹkan ọ̀sìn ni àbí nǹkan oko so wọ́n ní irú yẹn nìyí tó bá ti tó ní sọ́ọ̀bù ó ṣàgbọ̀rọ̀ yọ zaka rẹ̀ ó jẹ́ gbèsè ó ó jẹ́ gbèsè ó ẹ̀yẹ ò ní ìtumọ̀ àní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá tí wọ́n dólé lórí òun náà nìyẹn ó rẹwà síva náà ìkejì ni pé ìwọ tí ó fẹ́ yọ zaka wọ́n jẹ wọ lówó wọ́n sì wọ́n ló jẹyàn lówó wọ́n jẹ ìwọ lówó so ó ṣeé ṣe kẹ́ni tó jẹ lówó kò jẹ́ni tó lówó lọ́wọ́ tó ń pẹ́ ní tẹ̀ tó wá ló nídìí owó ẹ yóò fún ẹ lówó ẹ àti situation bẹ́ẹ̀ kò rí lè mátà iye ọdún tí owó yẹn fi ń bẹ lọ́wọ́ ẹni yẹn ó máa yọ zaka owó yẹn ìsílá every year ọ́ báwọn apá mi ṣe sọ o lè ṣe sùúrù dìgbà tó bá gbowó yẹn lọ́wọ́ ẹni yẹn ládẹ́yẹ gbogbo ọdún tí owó yẹn fi ń bẹ ní ọwọ́ ẹni yẹn ṣùgbọ́n tẹ́ni ẹ bá jẹ́ mọ́ọ̀sìn àti ẹni tára ń ní so àwọn kan gbà wípé tó bá padà rí owó yẹn gbà tọ́lọ́ bá ní orí gbà so kò sí zaka lórí ẹ̀ àfi tó bá tọ́jú ẹ̀ pamọ́ tọ́dún wa lọ lórí ègé ẹ̀wọ̀n ayọ̀ zaka rẹ̀ náà torí pé jẹ́ gbèsè bọ̀ torí pé ó ti di owó tó tọ́jú pamọ́ tí ọdún kan fi lọ lórí ẹ̀ àwọn míì ní o ní láti yọ fún gbogbo ọdún tó ti lọ yẹn so eléyìí àwọn àfáà sọ àṣùmọ́ ọ̀rọ̀ tí ó le díẹ̀ ni ẹ̀sìn àwọn míì ní yọ ọdún kan péré yọ ọdún kan péré so ìyẹn sì súnmọ́lé so eléyìí ni tí a fa ń sọ fún wa ipe wàlá zakata alayhi fi dayni hatta yaqbidahu tí wọ́n bá jẹ́ lówó oníyọ zakari ọ̀ntì tó bá tó tó bá tó gbà tàkí kẹ́ni ẹjẹ́ màlí náà ó jẹ́ni tí ojúlówó ẹni tí owó rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ sọ ní kó mọ̀ yọ zaka rẹ̀ ọ̀n tó bá tó gbà so yóò á wà ní àkọ́mọ̀ àwámẹ́ tí owó yẹn bá fi lè lo years lọ́dọ̀ ẹ̀yẹ fàyín nàmà ìzà kíbi lè ámì wáhìrín bá àdàkọ́ bìbì yóò yọ fún ọdún kan lẹ́yìn ìgbà tó bá gbà ìyẹn tó bá yẹ pé nìyẹn jẹ́ tálíkà ni o ọ̀kadà àlìkà àlàárùdù hátà yẹ̀bi àwò bẹ́ẹ̀ náà lẹ́nu ṣe wípé ó ní ọjà tó rà fún títà ọjà ẹ kò wá rí kò rí ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin lẹ́yìn ọdún márùn ló so wọ́n ní ṣé yóò yẹ gbogbo ọdún márùn tó ti lọ àwọn mí ní bẹ́ẹ̀ ni àwọn mí ní ah, ah. kọ̀rọ̀jà yìí látijọ́ yìí so yóò kàn yọ ọdún kan yóò yọ ọdún kan so inshallah ọmọ adúrí wáyé abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ìtì abára ọ̀sọ̀ yìí kọlọ́mọ kò jẹ́ kí ó wúlò fún ọmọ sọ̀kan subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh Thank you. nam adisọ lórí ọ̀rọ̀ zaka salari tẹ́lẹ̀ ẹni tó ń gba salari èlò ni salari ṣótó ni sọmù nam gẹ́gẹ́ bí tí a ti mú láti jọ ìpé ni sọ́ọ̀bù kúíbà kí ẹ̀mọ́ gba bí a bí 500,000 lóṣù ní ó dẹ̀ ná 300,000 lóṣooṣù ó túmọ̀ sí pé ó ń sèbù two hundred thousand lóṣooṣù so two hundred thousand tó sèbù lóṣù yìí tó máa fi di irú oṣù bẹ́ẹ̀ ní ọdún tó ń bọ̀ wá zakati wọ èyí tó gbà ní the following month ó gba five hundred naira mi five naira mi ní the following month ó ná three bẹ́ẹ̀ ó sèbù two yẹn náà so tó máa fi di ọdún tó ń bọ̀ wá the same oṣù zakati wọ gbòròpóyé so èyí tí a ti máa dára ẹ̀ láàmú tí a máa yọ zaka ní oṣooṣù torí pé ó ní owó tó ń ṣẹ́kù tó tó ní sọ́ọ̀bù ní oṣooṣù tọdún wọn ń lọ lórí tó ń tọ́jú ẹ̀ pamọ́ ó lè píìkì oṣù kan nínú ọdún a kàn fi clear gbogbo zaka ẹlẹ́nu ní àfi mú rọmọdán ètò ẹbí rọmọdán o mo fẹ́ máa yọ zaka owó mi tó ti ní kàfàrà. kò sí zaka lórí sálárì kò sí zaka ní orí kìí lórí sálárì ṣètò ìṣòtò ní pé lára mẹ́jẹ̀mú tí zaka máa fi ń wọ owó òní kó ṣe pé owó yẹn ó tó ní sọ́ọ̀bù hmm? that is ó tó ní sọ́ọ̀bù fine ẹni tó ń gba five hundred thousand ní ní sọ́ọ̀bù ti silver ó tó ṣùgbọ́n májẹ̀mú mi ni pé ọdún kan gbọ́dọ̀ lọ lórí rẹ̀ kí zaka tó jọra yẹn fún tọ́dún kan bá lọ lórí rẹ̀ ní tó bá lù yọ zaka sọ́rọ́kà ló ṣe sọ́rọ́kà ló ṣe kí ni ló ṣe ni àti tó yẹ pé kí ni ó fẹ́ yọ in advance ipò ló ń fẹ́ yọ in advance bẹ̀rẹ̀ wà pàbí sílẹ̀ àbí kó yẹ mọ́tò ní sọ́ọ̀bù ẹni tó ṣe pé ó ń gba sálárì hundred thousand nísìnyí afáàkan wá fún fásitì àkóbọ̀lọ̀ mọ́ ayọ two point five percent hundred thousand as àkà sálárì ẹ̀ ìsọkúsọ nìyẹn torí pé owó yẹn gẹ́gẹ́ fún ìwòsàn ní sọ́ọ̀bù owó yẹn gẹ́gẹ́ fún ìwòsàn ní òtó ní sọ́ọ̀bù apáàkan nǹkan ọdún kan ò tí ì lọ lórí ẹ̀ owó yẹn gẹ́gẹ́ fún ìwòsàn sọ́ọ̀bù so ìsọkúsọ òun ni kéèyàn sọ pé gbogbo ẹ tó bá ti ń gbowó oṣù ni wọ̀rọ̀ mọ́ yọ two point five percent yẹn báwọn míì ṣe ní inú ẹ̀sìn wọn pé ẹni tó bá ti gbowó oṣù ó gbọ́dọ̀ yọ kí ni 10% ẹ́ so ẹni tó ṣe pé òun náà ń gba 40,000 naira lóṣù ẹjọ́ nígbò yọ 10% tí ẹni ìyẹn náà lọ́pọ̀ pásítọ̀ so èyí ò ní kò sínú ẹ̀sìn wa ẹni tá a máa ní kó yọ zaka òun lẹni tó ṣe pé owó tó gbà ó tó ní sọ́wọ́ then tọ́dún kan bá lọ lórí owó yẹn kò máa jẹ́ ọ̀ràn yẹn fún tọ́dún kan bá lọ lórí ẹ̀yìn kò ń ṣe ọ̀ràn yẹn fún láti yọ zakayi so àwọn afáàmì ń try láti sọ wípé ẹlòmígbà tó bá ti gba tó tó ní sọ́ọ̀bù ó yẹ kó lè yọ àwọn nínú àwọn afáàmì try láti sọ pàlàjọ lóde òní so wọ́n ń fojú ẹni tó ṣe pé kó kó èrè oko ṣàn pé tọ́lọ́mọ bá sọ ni pé wà á tún hákàwó wà á tún hákàwó yóò máa hasọ́ọ̀dì ìwọ́n tó bá fi lè kéré oko ọjọ́ tó bá harvest yẹ ẹ̀yọ̀ tó jẹ́ díù rẹ̀ kúrò ń bẹ̀ ṣe wọ́n ní wọ́n tó bá sálárì náà yọ díù sálárì ẹ̀ yẹ́ ọmọ àsọ́ọ̀dì ọjọ́ tó kápẹ́ni tó yẹn àti ọjọ́ tó bá sálárì ẹ̀ kó yọ díù rẹ̀ kúrò ń bẹ̀ ṣòro ojú yẹn làmì fi ń wò so ṣùgbọ́n eléyìí ìkan tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni do àwọn tó ń sọ àwọn sì fi ipò gbọ̀rọ̀ tó ní sọ ṣùgbọ́n sí everybody náà ní kó mọ yọ kó mọ two point five percent owó ẹ̀ ẹ̀yìn ló ṣe pé tó ń gba sálárì ó tó ní sọ́ọ̀bù ni lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ náà ní kò kí ń ṣe silver standard ni wọ́n fi calculate gold standard ni àìsànpátá máa lo gold standard yìí sí this is about eh, one point eh, close to two million naira there be one point five million naira lé àbí kankan lọ́wọ́ àti calculation jẹ́ ìrìn èdè one one point five million naira lóṣù ni so pẹ̀lú tẹ́lẹ̀ sọ ẹ náà nìyí lẹ́yìn tó bá tún yọ àwọn nǹkan tó jẹ́ oúnjẹ owó lé nǹkan mọ́ra tó bá yọ ní o so ní tó bá ṣẹ́kù tó bá tó ní sọ́ọ̀bù góòlù ni sọ àwọn afáàtàn sọrú yẹn lágbàáyé lónìí ibi tí wọ́n lọ nìyẹn kò ń ṣe àwọn tán mú silver standard ni wọ́n sọ irú nǹkan báyìí èèyàn kan gba two hundred thousand lóṣù yìí sí ẹni kó mọ yọ zaka owó yẹn lóṣooṣù sàbẹ́yìn tó gba forty thousand naira àti fifty thousand naira ẹni kó mọ yọ two point five percent owó yẹn gbọ́ tó jẹun owó yẹn jẹun fún kò gbọ́ bùkátà kẹsẹ̀ rèé ẹ̀sìn kó máa túmọ̀ five percent ni àyẹ̀ ìsọkúsọ nìyẹn ìsọkúsọ yìí so ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáǹbẹ lórí ẹ̀ òun ni pé kó máa gba five million naira lóṣù lópin ìgbà tí ọdún ò bá ti lọ lórí ibẹ̀ ó ń ṣe ọ̀ràn yẹn láti yọ zaka mo rò pé ẹlòmíì ní ti lè máa gba five million naira lóṣù ṣùgbọ́n bùkátà tó ń gbọ́ ó ṣe ní sí bùkátà tó pọ̀ ni ìkí mo gbàlérò pẹ̀lú ẹ̀ ó ní pé owó yẹn kò lè ní sẹ́lù tọ́dún kan ẹ́ àwọn alákan mọ̀ pé ah, five million àmọ̀ ló ń gbà five million yẹn tó bá sọ fún ibó ń ṣe nínú láàrin oṣù kẹni bí a ló máa kó hundred thousand lọ́wọ́ rẹ̀ látara àwọn bùkátà tó ṣe tó kiri tó ń bẹ lọ́rùn rẹ̀ mo rò pé so ẹni tí ò rówó sẹ́lù owó tí a kalẹ̀ ẹ́ tala sèvù ẹ̀ owó tí zaka máa ń wọ̀ nìyẹn owó ta sèvù bí o tọ́jú ẹ̀ sílé ni o o tọ́jú ẹ̀ sọ́wọ́ ọ̀rẹ́ kan ni o báńkì ló kó sí ni o ẹ̀hẹ́ irú owó tí zaka máa ń wá káàkiri nìyẹn ṣùgbọ́n ó bí àti fi jẹun tó fi gbọ́ bùkátà nǹkan kan wọ́n zaka òwòrú ẹ̀ kéèyàn kan wá ní aa ah, ah, àti owó tó gbá yẹ kó lè mọ iye zaka ẹ bó ṣe ń gbà náà ló ṣe ń nà bẹ́ẹ̀ ni bùkátà ẹ̀ náà ṣe fẹjú torí èèyàn bẹ́ẹ̀ kó mọ́ máa banújẹ́ pé òun ò rí zaka yọ torí pé kí bùkátà rẹ̀ ló ń gba owó tó ń rí òun ló ṣe kí ló ń gbà lọ so yìí tí zaka rẹ̀ ń wọ̀ òun lówó tá a tọ́jú pamọ́ owó tá a tọ́jú pamọ́ òun ló kàn tó jẹ́ pé àkùtà níyì tó tẹ̀wọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ń lórí rẹ̀ ní ọmọ òrukàn tó bá ní owó tí zaka wọ àmàyọ ọmọ òrukàn tó bá ní owó tí bàbá rẹ̀ filẹ̀ ẹ́ tí zaka wọ a máa yọ zaka rẹ̀ owó tó dilẹ̀ owó tó dilẹ̀ òun ni zaka máa wọ̀ ni tí ẹ bá wá kọ́ nǹkan tó yẹn náà di ọjà zaka sì máa tẹ̀lé zaka máa tẹ̀lé débẹ̀ ṣùgbọ́n tó bá lòun ti ra personal car tó ń lò ní òun fi build personal house zaka ó ṣe kiri yóò dẹ́yìn lẹ́yìn rẹ̀ nítorí máa gun mọ́tò ẹ̀ káàkiri máa gbélé ẹ̀ yìí ṣùgbọ́n ló ń kọ́lé òun fẹ́ tà á ṣàkóso pé kí àjọ ń lọ náà ni tó wọ́rọ̀ yọ two point five percent yẹn tí báyìí kókè ó kọ́lé yẹn àbúrò mọ́tò fẹ́ fi rẹ́ǹtì ni a ní kò sí zaka ń bẹ̀ ṣùgbọ́n ó tún bá gbàjáde bí rẹ́ǹtì zaka máa lọ dóòlè mẹ́ẹ̀ẹ́gẹ́ tí o bá tún lọ tọ́jú owó yẹn pamọ́ ó gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ yọ zaka rẹ̀ tí ọdún bá lọ lórí ẹ̀ tó rẹ̀ tó ní sọ́ọ̀bù ṣùgbọ́n tó yẹ kó yẹn ó tún fi gbọ́ bùkátà lọ ó túmọ̀ sí pé zaka ò torí pé owó yóò tilẹ̀ ní sòkòjẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam. naam ìbéèrè ni pé ẹni tó ṣe pé ó tọ́jú owó sọ́yàn kan lẹ́ni tó kówó sí báńkì kò wá fọ́ owó yẹn báńkì láti jọ yìí kò fi lọ́kàn filẹ̀ síbẹ̀ kò ṣe fixed deposit là ń sọ rìbá nìyẹn o kọ̀ká imagine pé yẹn tọ́jú owó sọ́wọ́ èèyàn kan owó yẹn rẹ̀ wà bó ṣe wà fún bí ọdún mẹ́wàá so owó yẹn wá gbà yóò yọ kí yóò yọ zaka ọdún mẹ́wàá yẹn kí ni ó fi ṣe ní sọ́ọ̀bù sọ́ọ̀bù tìjọ́ ẹ̀ náà ni yóò fi ṣe tí ó ti rí láti lè fi reduce kìnyẹn wàhálà rẹ̀ ni kọ̀sùmá ló fẹ́ wo pókè ní sọ́ọ̀bù títí last year two years ago three years ago ẹ́ so yóò darẹ̀ láàmú díẹ̀ hmm. tẹ́lẹ̀ jẹ́ pé ráì imam shafi alayhi rahmatullah ipe every year kó mọ yọ zakowó yẹn every year kó mọ yọ zakowó yẹn ni so ilé yẹn ni àwọn afá mi gbà pé òun ló fi tẹ́ wọn jù jura ìjùmúrò àwọn afá pé kó di ilé rẹ̀ di ìgbà tó bá tó gbà lọ wallahu a'lam. Thank you. náà ìbéèrè ni pé ṣé ẹni tó jẹ wá lówó àwọn adẹ́fẹ́ yọ zaka owó wa ṣáà lè fi gbèsè téèyàn jẹ wá ká ní ayáàfi ẹ̀ fún ẹni mo sọ di zaka tó yẹ kí n yọ a lè sọ bẹ́ẹ̀ èèyàn sá fún zaka ni a yọ tá a tó ń bẹ lọ́wọ́ wa àyẹ̀yẹ lọ́tọ̀ a máa rẹ ti gbèsè tẹ́niyẹn jẹ wá lọ́tọ̀ àwọn adẹ́fẹ́ bùn ní gbèsè pa ayáàfi gbèsè so kò lè fi ṣe zakami ó jẹ wá lówó ni so zakọ owó tó yẹ ká yọ lọ́tọ̀ ààyè ọyọ lọ́tọ̀ so wallahu a'lam سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم